Ilela Art Streams Limited. Bóòrùn bá yọ, a máa kárí ilé kárí oko. Ẹ̀fù tàn sóòrùn a sì máa jóni lára. Síbẹ̀, a lè fi ọwọ́ tọ́ oòrùn, a kàn lè fojú rí ni. Àníṣẹ́ ìmọ̀ pọ̀ nínú ṣẹ̀dá tá a bá lè kíyèsí To speak of mere words is much like speaking of mere dynamite. Hmm. Hmm. Láti fẹnu kéré ọ̀rọ̀ ó dàbí ẹni fi ojú di ẹ̀dùn. will believe anything if you whisper it. Hmm, ènìyàn yóò nígbàgbọ́ sí ohunkóhun tí o sọ ní kẹ́lẹ́kẹ́lẹ́. Hmm, hmm. wọ́n làwọn gbólóhùn yìí ń tọ́ka sí fún wa àṣẹ ìṣẹ̀dá ilé ìtọ́rọ̀ mọ́ agbára ọ̀rọ̀ tó ń tẹ̀fù là ń gbólóhùn tòní ń tọ́ka sí fún wa agbára ń bẹ nínú ọ̀rọ̀ ó tilẹ̀ jẹ́ pé a lè fojú rí yóò ti jẹ́ pé a kò lè fojú rí ẹ̀fù iná tó sì lè jóni débi tí ó pààyàn bẹ́ẹ̀ lágbára ọ̀rọ̀ ìbáà jẹ́ kẹ́lẹ́kẹ́lẹ́ la sọ ìbáà sì jẹ́ ní yáyà ṣé yorùbá ní àgbín inú lè mí gbin kò túmọ̀ sí pé gbin ọ̀lágbára o ó fagbára sínú ṣe bí ọ̀rọ̀ ni. lákòótán èmi àfìmọ̀sáyé àmọ́ wípé kíyèsí òfin ìwáṣẹ̀ ló di òpó ilé ayé mú àní kíyèsí bí a ti ń rú òfin ìṣẹ̀dá òní ọ̀já yóò gùn òfin ìṣẹ̀dá nìkan ló lè tọ́ wa sọ́nà àní kí èsì iṣẹ́ òfin adẹ́dá nìkan ó lè mú gbé ayé rọrùn àfi ká fìmọ̀ rẹ̀ sáyé o ẹ̀mí. tají. ọpẹ́ pàtàkì lọ́wọ́ àwọn agbátẹrù ètò yìí samizonline.com UK's number one Afro-Caribbean online groceries and original product superstore. Aláyọ̀ Health and Wellness Center ògbóǹtagìrì nínú lílo ohun ìwòsàn òyìnbó àti adúláwọ̀ zero eight zero three four one seven zero seven four seven Ibuntrusted.com for creative website and graphics design. Being cost integrated solutions for quality solar installation 0806 606 5933. This is an Ilela Art Streams production. Voice Adedayo. Olapeju Onifade. Sound Ayodele Ogunremi. Concept Anu Oluwapogun Adele. Director Mutunde Yaya. Ilela Art Streams Limited. Upbuilding.